mo ṣàkíyèsí nǹkan kankan pẹ̀lú àwọn oníbíbí àwọn. àgbẹ́kẹ̀lé ìgbàgbọ́ tí wọ́n máa ń ní sí àwọn atáàtì wọn tó fẹ́ fún ọwọ́ náà ó ju ìgbàgbọ́ tí wọ́n ní sí ọba àtúnṣe lọ. ọmọ jù lọ. àtẹ̀wò láti nìyẹn jẹ́. lọ́mọ tí ń lérí lẹ́ka bíi tí ń lérí tí ń lérí gidi gan tí ní kò sí onítọ̀hún kò sí onítọ̀hún lórí ayé yìí láti fi wòlíì náà léèrè wòlíì náà wò òun náà sọ pé wọ́n ní ṣé wòlíì náà tó ń bẹ ní àgbàdo ayé náà ó ní ẹnìkan sí àwọn akatọ́ nǹkan mọ̀ pé wọ́n tún lè jẹ́ wòlíì ọlọ́run ó ní ìyá adájọ́ làkejì ó ní ó lè jẹ́ wòlíì ọlọ́run olùtorí pé kò súnmọ́ wọn díẹ̀ díẹ̀ ni ó wọ́n tún ní bàbá bá kí ń wò ó ó dàbí ẹni pé wòlíì náà làwọn náà òun gbọ́ wà sí wọn ó ní ká ni o ó ní ó ní múdi ní àjàdédé lò olóṣùwọ́n náà tún jẹ́ wòlíì ọ̀tọ̀ ọlọ́run wa sí ìfún mẹ́rin ní ìbáyìí o. oníṣùgbọ́n kò sẹ́ni tó lè kó òun lórí àti kó tún jẹ́ kò yí ọ̀nà mo ní padà. èmi náà tó ń wọ o wò sí ọ̀nà lèmi náà mo ti ṣe tá láti pọ̀ lójú o. fọ́n fúnra rẹ̀ ló pè láti gbà yẹn kò pè mí má kí n bá ti pè nọ́mbà rẹ̀ nọ́mbà rẹ̀ ní lọ tọ́ba lọ kò ní í gbé. mo ti fi ọmọ ẹ̀ léèrè Harun mo fi léèrè ọmọ ìjọ rẹ̀ oníwèé gbé nọ́mbà ìyá oníwèé gbé nọ́mbà ìyá wọ́n nígbà tí wọ́n wọ́n wọ́n lọ́dọ̀ ẹ̀ kankan wọ́n ti gbé nọ́mbà ìyá. bókì ni connection ti ń bẹ láàrin òwú lọ́dẹ̀ àti gbígbé nọ́mbà kọ́lọ̀ kó sàánú wa o gọ̀dì ní wòlíì ìdánwò gọ̀dì ó ní wòlíì ìdánwò gọ̀dì gọ̀dì ìlẹ̀rọ ìlẹ̀rọ ó tún burú ju wòlíì ìdánwò lọ́wọ́ ìburú ìlẹ̀rọ tí wòlíì ìdánwò àti sọ pé ìlẹ̀rọ ó burú ju wòlíì ìdánwò lọ́wọ́ òun súnmọ́ èsì ju wòlíì ìtẹ́rẹ lò lọ ìsúnmọ́ bí burú wọn o tó ti yé bí kọmíṣánná ṣèkọ́n òun ni wòlíì ìtẹ́rẹ lò. mínísítà nílẹ̀ lọ jẹ́ mínísítà mínísítà èsì ní ilẹ̀ lọ jẹ́ kódà èyí tí èyí èyí rí àwọn irú àwọn tẹ́lifíra wọn bẹ́ẹ̀ tí wọ́n lo táìtì ìdẹ̀rọ̀ tó lò ń tiẹ̀. àkómòdì kò ní sàyọ iṣẹ́ nípa ìdẹ̀rọ̀ ọlọ́dọ́gbọ́ wọ́n tó kàkùkẹ́ wọ́n bá mi nígbà mo sì mọ̀ pé mo ti pè rí tí mo sọ pé mo fẹ́ wá bá tọ́lọ̀ yọ̀ǹda mi tọ́lọ̀ yàn mí bàbá bí lé tọ́lọ̀ yọ̀ǹda mi débi láti mọ́ àbọ̀ òun. bákan náà àwọn ṣèwà ní ẹlẹ́ta kòìtìdẹ́ńtàlè òun àti àwọn ọmọ ọjọ́ rẹ̀ wọ́n gbé ìjáde wá sí kan ní nígbò pé mo bá rí nígbà tí mò ń ka àwọn tó yẹ kí wọ́n sọ̀rọ̀ àkóńdù yìí mo ka ìlera mọ́ àti ń tẹ́lẹ̀ mọ́tàlásí èmi ò dábàá pé ìdábàá ti dárí dárí ní nínú àwọn ọmọ ìjọ ẹ̀ bá wá sí ìdókòwò nípa ní tí mo sọ nípa sáájú àwọn pé tí mo lè sọ sí ìlú ẹ̀ mo ní ìyẹn kò sí ìyẹn ti problem ẹ lọ fi wá tó ní òsì ara ń di. Òun fúnra rẹ̀ sì ń gbọ́ sáàtì sọ. Nígbà táwọn ìjọba àwọn tó ń ta àbùsẹ́ wá rárí wọ́n yà. Ilẹ̀ lọ tẹ́lú mọ́sálásí. Kò sáàjà jèrè. Bó ṣe tó bá ti jọ Friday yìí ni àbúrò jí kò bá tó fún mi níwèé mi o pè lọ́wọ́ kọ́ fún pè lọ́wọ́ kọ́ fún mi lẹ́tẹ̀lẹ̀ bóyá fi tífà bíi mẹ́ta mẹ́rin báyìí ni ǹjẹ́ mo fi tí mo fi yẹn sí mọ́nú ilé ló máa fún wa ṣe mí wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe wọ́n wọ́n ṣe lọ́jọ́ ìwé mi sí àbúrò dìbò mú abájọ ni o ìwé tí mo mú lọ́wọ́ yìí wọ́n ta ẹ̀fẹ́ tiẹ̀ ni ẹ̀jẹ̀ ń ta àkọ́jẹ́ tí wọ́n kọ́ síbẹ̀ fún yín kẹ́lí màgbé wèrè lọ àkíyèsí àti ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń tako kọ̀lífà ìbẹ̀rọ̀ ní àkọlé ẹ̀. Ṣẹ̀rí kí tó mọ́ sínú ìwé yìí, àdúgbẹ́ lọ́dọ̀ ọmọ. Ọ̀kan nínú nǹkan tó jẹ́ kó jẹ́ ojúṣe ìjọba níbi tí mùsùlùmá ti ń tẹ̀lé òní pé kó máa rí sí irú àwọn ọ̀daràn wọ̀nyí kó máa rí sí wọn nítorí kíjọba lè la àwọn aláìmọ̀ kan àwọn tí wọn mọ ọ̀hún yàtọ̀ sí òsì kíjọba lè la wọn ìjọba nàìjíríà kò ní yẹn ṣe fún wa dípò kí wọ́n rí yẹn ṣe gan-an òfin tó ta àbò yẹn ni wọ́n gbé kalẹ̀ nínú òfin náà sẹkọdárítì òfin tó ta àbò ìdáàbòbò ìgbàgbọ́ ní ọlọ́ òfin yẹn làwọn ṣe òfin wọn náà ni wọ́n bẹ̀ lójú tí wọ́n fi sọ pé má tako ẹlẹ́sìn ní pè náà òfin yẹn náà ni wọ́n bẹ̀rù lóde bẹ́ẹ̀ tí wọ́n ta ko ẹlẹ́sìn yìí. ṣùgbọ́n láwo ní ìsìláàmù táwa wà á rí pé òfin káta ko òpùrọ̀ bẹ́ẹ̀ òfin kágbógun ti òpùrọ̀ kọ́ bẹ́ẹ̀ òfin kátú àṣírí òpùrọ̀ kọ́ bẹ́ẹ̀ tọ́bẹ̀rẹ̀ kẹta lè fi sọ wípé ẹni tí ọba lè ta kó rọ̀ òun bẹ iṣẹ́ ó gbà kó òdodo mọ́. sẹ́ni kó ti lágbára. tó lẹ́gbẹ̀ẹ́ ti máa ń sọ pé kí ni mo fẹ́ ń tà níbi gbogbo àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ wọn yìí. pèsè owó kan wọlé lórí ẹ̀ ni kò sí owó kan tí ń wọlé lórí rẹ̀ ṣùgbọ́n òfin ẹ̀sìn wa sọ pé a gbọ́dọ̀ wo ìbàjẹ́ níran. ta a sì ti rí oníbàjẹ́ tó jẹ́ òṣòfò sára ayé ìlòpò kákéèké ẹ̀ síta sódà àwọn tí wọn ò mọ̀ ń pa rẹ̀ wọ́n lè mọ̀ nípa rẹ̀ ní ọ̀nà ẹ̀tọ́ wọ́n lè yàgò fún àwọn èèyàn wọ̀nyí wọ́n rí èrò wọ́n rí àwọn èèyàn tí wọ́n lọ bá wọn ọ̀gọ̀rọ̀ àwọn tí lọ bá wọn ni ò sì mọ òdodo nípa ẹ̀sìn rẹ̀ irú àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò máa jẹ́ ìkú àṣírí wọn fáyé tí àwọn èèyàn òbí lè yàgò fún wa. ìwé yìí àbúmùdìbò ló ń wá o. àkíyèsí àti ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń tako pàdé fáìlẹ̀ rọ̀ ni wọ́n kọ sókè rẹ̀ section mẹ́ta wá di section àkọ́kọ́ ìlera ọmọ mú gbogbo àwọn áríyà tó jẹ máa ìparun àwọn tí wọ́n ń takò sí ọlọ́run ọmọ wa àwọn ájà tọ́mọ̀ ti sọ nípa ìparunjọ níwò nítorí tí wọn ò gbàgbọ́ ìparunjọ lóṣù nítorí tí wọn ò gbàgbọ́ sàmù jọ Musa torí pé fúlàní ọ̀bà kọ́ àtàwọn èèyàn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó mú àwọn ájà tó jẹ má bẹ́ẹ̀ ó mú wọn wá bí. sẹ́kṣà kejì èkékejì wọ́n tún wá bọ́ sínú àdéhìsì gbogbo tí mò ń sí ibi àyà tí bàbá tèsí lọ́wọ́ yẹn o. Hmm èdè tí tó kó ti gbogbo àyà rẹ̀ sílẹ̀ yorùbá náà lọ́mọ gbogbo ẹ̀ ló tún síbẹ̀. sẹ́kọ̀n tó tẹ̀lé àdíìsì làkọ́lé rẹ̀ ó tún wá mú àwọn àdíìsì wá àwọn àdíìsì tó jẹ mọ́ irú àyà jẹ ó tún mú wá kí ni dọ́gba tó sọ fún wa o. ọbẹ̀ dọ́gba bẹ̀rẹ̀ wọlé ọmọ tí wọ́n gba rẹ̀ wọlé sáàdì àwọn òṣìṣẹ́ ọlọ́run lẹ́yìn náà àkọlé mi rèé o ọ̀rọ̀ tí ọlọ́run ṣùgbọ́n wà tààlà sọ nípa àwọn alátakò kàlífà ìdẹ̀rọ̀. ọlọ́run ṣùgbọ́n àwọn àtàrà sọ nípa àwọn alátakò pàdéfà ilẹ̀ ẹ̀rọ. ìyẹn ti túmọ̀ sí pé lábá ilẹ̀ ẹ̀rọ kí àwọn ti pé mẹ́ta báyìí. àbí àlùkùránì àdìsí àdìwá àdìsí ilẹ̀ ẹ̀rọ. wọ́n tó tẹ̀lé ra wọn ni ẹ dákun ẹjẹ́ ló takò yẹn mọ́ ẹni kákan máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bá ti kírun bá ti gbà wẹ̀ ṣé táwọn eléyìí bá ń kírun jọ ń gbà wẹ̀ ṣé wọ́n lè rọ̀ báyìí ẹ̀jẹ̀ kápá tuntun tó ìrùn kíkí àbí kátótú tó bá ti gbà rẹ̀ kátótú tó ti jọ sí ọgọ́rùn-ún nìkan ìjọba ti wá ìkẹlọ pé lápájá ṣe sí ọ̀dà lórí ẹ̀ lórí àbábọ̀ ní ẹ̀sìn àwọn ẹ̀wòrán náà. nígbà tí ìyàn kọ ilé ìjáde sáyé ayé àlùkùránì àti ìsì ànẹ́lì àti ayé àìyẹ̀rọ̀ ṣé mùsùlùmí náà sì láàpè gbogbo ẹ̀mí bẹ́ẹ̀. sọ pé ọlọ́run máa bá òun sọ̀rọ̀ lójú ayé àti lójú àná ó ní kì í ṣe àdìjẹ̀nú o ó ní kì í ṣe àdìjẹ̀nú o ọlọ́run dábàá àdìjẹ̀nú mà kì í ṣe àdìjẹ̀nú o ọlọ́run máa bó sọ̀rọ̀ gẹ́gẹ́ ní o. ní ti ilẹ̀ rọ̀ mo ti ka gbogbo ohun tó kọ síbẹ̀ pátá ó gé wọn sí ọ́ àìsàmẹ́sì wọn ní one two three ó tò wọ́n gbogbo wọn ti fẹ́ wọ hundred bóyá àtàtìgbà tó kọ ìyẹn yóò ti ju eléyìí lọ àtàtìgbà tó kọ ilé ìjáde nù wá yìí ìdẹ̀rọ̀ àtàtìgbà náà ó tẹ̀sí kó tó ti gbà ní ìsìn tó ṣe mo kàn fẹ́ ka díẹ̀ nítorí tá a bá ní ká kàtó gbé ẹ̀dá tí ìdó fi su àwọn àtẹnu rẹ̀ ṣùgbọ́n gbogbo rẹ̀ mo rí pé ó ń jọra wọn ó ń jọra wọn ayé àtẹ̀rọ̀ jọra wọn lọ́ni ok mo wá fẹ́ mú àwọn kan jáde bẹ́ẹ̀ èyí tó dá sí pé tó bá dá sí pé lódodo ni wọ́n dá sí dàgbàmọ̀ nípa ìsìláàmù rẹ ó yẹ kó ọmọ ìdájọ́ ti fẹ́ lórí ilẹ̀ rọ. Ẹgbẹ́ wọn náà ti dàgbàgbà mọ̀ ní ẹ̀sìn tiẹ̀ o ó yẹ kó o lè mọ ìdájọ́ tí kò lè gbé ka orí ilẹ̀ rọ. Ṣé ìtọ́ mi o? Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, àlá lòun sọ fóun fi ń gba why. Last number sixteen. Ìlẹ̀rọ sọ báyìí pé mo ládàá pé mo gbọ́ ohùn kan. Mo ládàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ti dàrú ẹni tí ó gbọ́ orúkọ èmi ọlọ́run subhanahu wa ta'ala tí kò ṣe subhanahu wa ta'ala. àti ẹni tí ó gbọ́ àlẹ́bí sọ́lọ́wọ́ àlẹ́ ìwẹ̀sẹ̀lá tí kò tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àti ẹni tí ó gbọ́ òdodo omi irú ẹni tẹ́ ẹ ti kú bí mo kàn ṣe lajú nìyẹn. ìyẹ̀rọ ní ìsìn ọbẹ̀ sọ ọbẹ̀ nímọ̀ ṣùgbọ́n àwọn bàtà á láti dẹ̀dẹ̀ tí ẹ̀ bá ti rí àbọ̀ ọ̀rùn kọ́mọ wíṣùgbọ́n bàtà á lá táyà kúránù ló sọ bẹ́ẹ̀ àbí ìlú ló sọ bẹ́ẹ̀. bákan náà ó ní ẹ bá gbọ́ òdodo òun ìyẹn àwọn àlàáhà ilẹ̀ rọ̀ tí ọ̀bá tẹ̀lé ìgbésí ayé ewé ẹni bẹ́ẹ̀ ti ṣe kí ni ó ti dàgbù ẹ̀ṣẹ̀ lẹ́ni. Àlàáhà nàmbà twenty one. ìṣẹ̀lẹ̀ rẹ̀ báyìí pé mo lábàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ṣé orí àwọn tí wọ́n ń tako òdodo èdè ọlọ́run ṣùgbọ́n wà dáadáa tí wọ́n ti gbà bẹ́ẹ̀ kú tí wọ́n bá kú tán tí wọ́n wọ́n sínú sàárè màá wá pàṣẹ fún ejò òjòlá ńlá kan pé kí ó lọ kọ́kọ́ dúró síbẹ̀ náà kí wọ́n tó gbé òkú náà sínú sàré kí ejò náà wá ja ẹnu rẹ̀ sílẹ̀ níbẹ̀ kí ó fi jẹ́ pé gbígbé tí wọ́n ò bá gbé òkú náà sínú sàré báyìí ẹnu ejò ẹnu ejò náà ni wọ́n ò jù sí. ẹni náà ó kọ́kọ́ rí ìnira ní ẹnu ejò náà kí n tó sọ pé bí ọ̀pọ̀ sílẹ̀ padà kí mú káàpù àti nàkírù tó dé bá a bí mo kàn ṣe lajú nìyẹn. ìlẹ̀rọ̀ ló ń sọ̀rọ̀ nọ́mbà twenty one èdè ẹ̀rọ sọ pé mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ tí àwọn olùtakò ọ́ bá túbá tí mo bá tí àwọn olùtakò ọ́ bá túbá tí mo bá fi lè gba ẹ̀rí wọn inú iná àjàkéje lọ́hùn-ún ni màá lọ sọwọ́ sí. bí mo mà ṣe dájú nìyẹn.